ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا تصفه ولو وضع الله سبحانه وتعالى أترى صلاة ثم ندوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أسمى توتك لري تفسير سورة الهوج لا تري باب 18 أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين خلق الله سبحانه وتعالى أم وصوره من القرآن الكريم Quran chapter 11 verse 18 ọlọ́run ọba ní wàmẹ̀n abúlẹ́mú mímẹ̀n ìsárọ̀ alọ́mọ́ọ́yí kẹ̀dìbà ọlọ́run níta lẹ́ni tí ìyá rẹ̀ ìjìyà rẹ̀ tó ti ń láti wá wé ìjìyà sí ẹni tí bá ń parọ́ mọ́mọ́ wọn ọba tí ó jẹ ní ọjọ́ ẹ̀san ومن أشد أو من أشد, من أشد الناس عقابا أو تعذيبا ممن افترى على الله الكذبة àlẹ́ tó dá sí pé ìjìyà rẹ̀ lẹ́nu kẹ̀yàmà tá a lè fi wé ìjìyà tí ẹni tó ń parọ́ mọ́ lọ́wọ́ ọba tí ó jẹ lọ́dọ̀ ọlọ́run nígbà tó fún wa ní àná pé ìparọ́ mọ́ àádọ́nù gbúdọ̀ òun ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù kíyàn parọ́ mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ìbínú ọlọ́wọ́ ọba yóò mọ sọ̀kalẹ̀ lórí oúnjẹ ọ̀hún tó bá níyàn parọ́ mọ́lọ́run òun náà ni kíyàn sọ tọ́lọ́wọ́ ọba ò sọ ó sì ọba ló sọ àbí kíyàn máa ṣe ọba ò ní ká ṣe tó bá sọ طلب الله سبحانه وتعالى من الصورة دي قال لي وأن تقولوا على الله ما لا تعلمون قال لي لما صلى الله عليه شوف إما لي إما انتهى بما لقارئ إما صلى تسمى وقت تدعو الله ìlà àwọn àfa súnmọ́ fi máa ń pè wá sákì ìṣèlú lọ́pọ̀lọpọ̀ níbi ìmọ̀ sọ lé ọ̀rọ̀ ọlọ́run wálé lórí ọlọ́run kọ́ sọ̀rọ̀ káwá ní tọ́lọ́run sọ yẹn nìyí kò tó àyàfi káwá tún sọ lé àbí kánábí wa Muhammad sallallahu alayhi wa sallam kó mẹ́sìn wá ká sọ pé ìtànàbí mú wáyẹn nìyí kò tó gbogbo ẹnikẹ́ni tí súnà nàbí sallallahu alaihi wa sallam tí kò bá tó láti lè fi sin ọlọ́run kò sí ohunkóhun tó bá wulẹ̀ kó mú wá lẹ́yìn rẹ̀ ọlọ́run bò ní tẹ́wọ́ gbà. sọdúpẹ́ nàbí wa muhammad sallallahu alaihi wa sallam súnà rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọlọ́run tẹ̀sífáì fún un ọlọ́run jẹ́rìí sí ó jẹ́rìí lé ọlọ́run bá sọ fún ọ náà Qur'an kẹrí ọlọ́run ní wa ma ataakumur rasulu fakhudhu ọlọ́run ló ń kó ohun tí Muhammad sallallahu alaihi wasallam bá mú wá fún mi fakhudhu ọlọ́run ní òun náà ní ẹgbàá mú òun ní ẹbí mú wa ma nahakum anhu fantahu ohunkóhun tó bá ti kọ̀ fún yín ọlọ́run kẹ́ ìjìnlẹ̀ sí i ọlọ́run sọ fún wa nínú àyà mi ọlọ́run ní wọn náà yẹ ń fi kú àmì ìhàwà ó ní ẹ̀rí Muhammad sallallahu alayhi wa sallam ti sọ̀rọ̀ láti èrò ọkàn rẹ̀ nìkan in huwa illa wahyu yuha ohunkóhun tó bá sọ ọlọ́run ló ránṣẹ́ sí sọ ṣe léyìí àpẹẹrẹ ní ìṣòro yẹn lálùkù hánì láti máa mọ̀ pé ẹnìkan ò lẹ́tọ̀ọ́ láti sọ lé ọ̀rọ̀ àmẹ́lì àbí kó yọ kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ àbí kíyàn tiẹ̀ wá sọ ọ̀rọ̀ títí ẹ̀ hánà ni yóò sì sọ kó wá sọ fún ànábì ló sọ. súnà rẹ̀ nínú tọ́lọ́wọ́ bá fi rán ni. wọ́n lẹ́bi bàá tàfin omi yìí nà rọ̀ sùúlá. يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين قال محمد صلى الله عليه وسلم قولوا بالبيت لا ما قوى علي ما كان كما لي وما كسما كوني القرآن ويعلمهم الكتاب والحكمة àti súnà tó láti mọ náà nìyí ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá so kò fún wa ó ṣe olè kó ma ká máa sọ̀rọ̀ dàálẹ̀ ká sọ pé sọ́lọ́ ń sọ̀rọ̀ eléyìí bẹ́ẹ̀ sì ni ọlọ́run èèwọ̀ ní ká parọ́ mara wa ọlọ́run bó yànjá rẹ̀ tọ́bí yìí bá wá jẹ́ èèwọ̀ káwá mọ́mọ́ wá parọ́ mọ́ lọ́hùn á ah! ẹ̀ṣẹ̀ tó tóbi jáì ọlọ́run yẹ gbogbo àwọn tí wọ́n parọ́ mọ́ wọn ọlọ́run bililkafiri walimushirikin walimunafikin nínú àwọn tí wọ́n kọ ẹ̀sìn tààfin Muhammad sallallahu alayhi wa sallam tààfin náà fi wọn àbí nínú àwọn tí wọ́n ṣe bí ẹni gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀sì tí wọn ò gbà tọkàntọkàn. أولئك يعرضون على ربهم ọlọ́run ló ní kálukú wọn bó ṣe olè kí wọ́n pẹ́ láyé tó wọ́n á padà wá tọ́dọ̀ òun wọn lọ́hùn àwọn mọ̀lẹ́kà wọ́n tẹ̀lé wọn wá síwájú ọlọ́run yóò rọ búnà aláàrọ̀ bìhìn àtọkùnrin wọn àtobìnrin wọn wọ́yẹ̀kúlù aṣìhádẹ̀ ọlọ́run ní àwọn aṣìhádẹ̀ wọ́n mọ̀ wá sọ àwọn gbólóhùn yìí àwọn tání alẹ́ aṣìhádẹ̀ lọ́dọ̀ àwọn salaf àwọn sàhábà àwọn tàbíùn àwọn tí wọ́n mọ̀ sí àwọn alẹ́ aṣìhádẹ̀ àkọ́kọ́ tó máa ní gbólóhùn àṣìhàn lédè lárúbáwá jámùrù ni plural ni ẹyọkan rẹ̀ ní ṣáhídù ṣáhídù òun ni witness olùjẹ́rìí al-ashihad àwọn ni witnesses ṣùgbọ́n àwọn tálẹ̀ nínú wọn àwọn ni al-malaikatu àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run tó dájú wípé àwọn ànábì ọlọ́run tí wọ́n ń fi àwọn èèyàn sí ojú ọ̀nà ọlọ́run àwọn mọ̀lẹ́kà ọlọ́run àwọn náà rí ní tó ń ṣẹlẹ̀ ọlọ́run fi mọ̀ wọ́n fáwọn ànábì ọlọ́run ọba jíṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jíṣẹ́ ó jíṣẹ́ pé bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kà tó ń bẹ pẹ̀lú oníkálukú wa torí pé bó ṣe wà mọ̀lẹ́kà ọlọ́run ọba máa ń bẹ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó wà tó wọ̀n níbẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ń ṣeré lọ́kọláya nígbà tá a bá ń bẹ nílé ẹ̀gbẹ́ ṣùgbọ́n bẹ́lẹ́ dúró ní òun rìn lọ ní ní sọ̀rọ̀ ní wà nínú gbogbo bó ṣe ń takò ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ní bẹ nínú àkọsílẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n mọ̀ ọkọ̀ gbogbo ẹ̀ sílẹ̀ tí èyí tó tóbi gbogbo ẹ̀ ló ń bẹ lákọsílẹ̀ ọlọ́ni kiraman katibin ya'lamuna ma taf'alun àwọn mọ̀lẹ́kà alápọ̀nlé òun ọlọ́run wọ́n ń kọ́ kalẹ̀ wọ́n sì mọ gbogbo tẹ́ ń ṣe wọ́n sì ń kọ́ kalẹ̀ so ẹni àkọ́kọ́ nínú àwọn al-ashhad òun náà ní al-malaika sọ fún wa al jámọ́ òun mufrọ́dù ẹ̀mí ṣááhìdù bàbá ní sọ́ọ́hìbù sàábì kan jámù wọn kọ́ ashab ashab rasulullah so ashihad so ìtumọ̀ àkọ́kọ́ nù alimalaika ẹlẹ́ẹ̀kejì nínú ìtumọ̀ òun náà ni alẹ́àmbíyá àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n pèpè tọ́lọ́run tó fún tíra ìgbéyà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam yóò mọ jẹ́rìí mo jíṣẹ́ mo sọ mo sọ fún wọn nàbí wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ṣe ara fásán wa nítọ́ halbalagtu ṣé mi jíṣẹ́ ṣé mi jẹ́ pé àwọn sọ̀hábà ni náà qad ballagta wàṣàhìdìnà ó jẹ́ pé àwọn náà ti jẹ́rìí sí ànábì wa ní tó bá rí bẹ́ẹ̀ Allahumma fashhad olúwawa jẹ́rìí láàrin wa so ó ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam ṣáhìdù ni ala ummatihi ló jẹ́ fún àwọn ọmọ rẹ̀ yẹn nígbà tó lọ́wọ́ ti gbé e ìdílé àti mùsùlùmí ni àti kèfèrí ni ẹni tó gbà fún ni ẹni tó kọ sí ẹni ànábì ó mọ̀ jẹ́rìí tako àwọn tó kọ sí tiẹ̀ ó mọ̀ jẹ́rìí tako wọn lálùkù yá náà bẹ́ẹ̀ ni ó sì mọ̀ jẹ́rìí gbé àwọn tó ṣe sí tiẹ̀ lálùkù yá náà. àwọn ìtumọ̀ méjèèjì yìí òun ló nílẹ̀ lọ́rọ̀ àwọn sálàm kátó àlàṣìhàd kátó sí àlùmọ̀lá ìkẹ́tù wọlé àlùyàwó ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ọlọ́ni àwọn mọ̀lẹ́kà wọ́n mọ̀ jẹ́rí wọ́n mọ̀ tọ́ka wọ́n mọ̀ náwọ́ sí wọn bẹ́ẹ̀ làwọn ànábì ní wọ́n mọ̀ jà wọ́n níyàn الذين كذبوا على ربهم àwọn tí wọ́n parọ́ mọ́ ọlọ́wọ́n ọba wọn ìdọ́lọ́wọ́ bò sọ àwọn nípọ́lọ́ ń sọ ìdọ́lọ́wọ́ bò ní wọ́n nípọ́lọ́ wọn bá ní. wọ́n takò sírọ̀ ọlọ́run wọ́n nírọ́ ni wọ́n ní kò sí nǹkan bẹ́ẹ̀ wọ́n takò ọlọ́run wọ́n nípọ́lọ́ wọn bò mọ́ bẹ́ẹ̀ wọ́n takò Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kì í ṣe ọlọ́run àwọn ọmọ wa tọ́ka tí wọ́n ń pe ọ̀rọ̀ ìwọ ọlọ́wọ́n ọba nírọ́ tí wọ́n sọ tí ìwọ ọlọ́wọ́n ọba ò sọ tí wọ́n sì ń takò tí ìwọ ọlọ́wọ́n ọba sọ bẹ́ẹ̀ làwọn anábẹ́ ọlọ́wọ́n ọba náà àwọn náà máa sọ the same thing lẹ́yìn náà ọlọ́wọ́n wa ní káwọn mọ̀lẹ́kà kí wọ́n kéde pé alálàánátùlọ́ọ̀ni alọ́gbọ́ọ̀lì ni láàánátùlọ́ gọ́dọ̀bùlọ́ọ̀ ìbínú ọlọ́run kó mọ ọbẹ̀ lórí gbogbo àwọn àwọn kèfèrí àwọn tí wọ́n pọ̀tọ́ ọlọ́run ọba láyé tí wọ́n ródòdó ọ̀nà ọlọ́run lẹ̀ tí wọ́n rìn wọ́n rà kùrán lẹ̀ wọn nígbàgbọ́ sí wọ́n rí islam lẹ̀ wọn ò ṣe muhammad sallallahu alayhi wa sallam ó pèpè títí tó fi kú lórí ẹ̀ òun ti bẹ́ẹ̀ wọn ò gbàndọ́ ọlọ́run ọba fẹ́ràn ọlọ́run ó ní kí gíga ìgbéjìnà sí ẹ̀wọ̀n ọlọ́run kó máa jẹ́ الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون ولا alladhina yasudduna an sabilillah àwọn èèyàn wọ̀nyí nínú ṣe wọn lẹ́gbà tí wọ́n parọ́ mọ́ ọlọ́run tí wọ́n takùtọ̀ ọlọ́run tí wọ́n kọ̀rọ̀ ọlọ́run ọba sílẹ̀ tí wọ́n gba Al-Qur'ani gbọ́ yasudduna an sabilillah wọ́n á tún máa dènà dé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rí ìlànà ọlọ́run gbogbo ẹni tó bá ṣe tọ́lọ́run gbogbo ẹni tó bá tẹ̀lé Muhammad sallallahu alaihi wa sallam wọ́n gbogbo tì wọ́n wọ́n dènà dè wọ́n wọ́n ló gbogbo èdè tí wọ́n ní wọ́n á lò láti lè fi ṣì wọ́n lọ́nà bóyá nínú ọ̀rọ̀ wọn táwọn náà máa ń pè ní wàásù tó ń pè wàásù àbí nínú àwọn àkọsílẹ̀ wọn àbí nínú owó tọ́lọ́wọ́n bá fún wọn àbí nínú ikú tọ́lọ́wọ́n bá gbé wọn sí wọn á fi ṣe tánàdí bí mùsùlùmí ò sì ń jẹ́ mùsùlùmí mọ́ báwọn ẹni rẹ̀ ò sí ní ìlànà mọ́ báwọn èèyàn sì gbígba alùkùránì gbọ́ wọn bí wọ́n ṣe ní ṣe ìsìláàmù mọ́ wọ̀yẹ̀bùnkúnná ìwájá wọ́n mọ̀ ṣe eléyìí nígbà gbogbo pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́n bá fún wọn wọ́n lè bá lè sọ àwọn èèyàn nù wàhún bíláàkìrọ̀ tí wọ́n ń káfíròó ọlọ́dẹ̀ ẹ̀rọ àwọn èèyàn wọ̀nyí ọjọ́ alùkìyàmà ọjọ́ ẹ̀san ọjọ́ ọ̀gbìnbí torí pé bíyàn bá gbọ́jọ́ àdókè yá mọ̀ gbọ́ sábàbà fúdọ̀ kan bẹ ká kúrò láyé bá a fẹ́ bá a kọ̀ á fúdọ̀ kan nígbà bá sì kú tásìkò bá tó ọlọ́run ó gbé gbogbo oníkálukú wa dìde mo ò nígbàgbọ́ nípa àlùkìyámọ̀ ká gba àlùkìyámọ̀ gbọ́ àlùáhírọ̀ ọjọ́ ọ̀kẹyìn gbọ́ ọjọ́ ẹ̀san ọjọ́ ọ̀ṣirò ọjọ́ tẹ́ni àjẹ́ náà wá ìjẹ́ náà tẹ́ni náà tí ó wọ̀ náà ọ̀nà tó ní kálukú ó máa gba ìwé rẹ̀ níbi tó yẹ àwọn kan gba tiwọn lọ́tún àwọn kan gba tiwọn lósì wọn ò ní gbàgbọ́ sí ọlọ́run yẹn láwọn èèyàn bẹ́ẹ̀ ìṣesí wọn òun náà ní pé wọ́n máa lé àwọn èèyàn sá kúrò níbi ẹ̀sìn ọlọ́run nígbà wọn ò nígbàgbọ́ pé ọjọ́ ìṣirò ń bẹ táwọn òṣìṣẹ́ ìfọlọ́ jẹ̀mọ́ bẹ́ẹ̀ sì ní láì sí iyèméjì ní tó jáde tí ò rújú alìkìyàmù lẹ̀ tóòzù rìfáàtàn rọ́ọ̀tàn tẹ́ mọ̀ bẹ ní òhò gbúrúlá tó ní kálukú ní oṣù méjì ìdábẹ́ ọlọ́run ló ń gbé ní kálukú wọ̀ dìde bẹ́ẹ̀ á dìde tó dẹ́ pé nínú àwọn òpó ìmánì òpó gbàgbọ́ nínú sùlámù tí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí ò sẹ́nìkan nínú wọn tó sọ tó yàtọ̀ sí i. náà ni alìmánú bìlìyàmìlì ààfẹ́ ká nígbàgbọ́ nípa ọjọ́ kẹyìn bẹ́ẹ̀ ni ọjọ́ kẹyìn ó ń bẹ bíyàn fẹ́ bíyàn kọ́ bẹ àwọn àfáà ní ọjọ́ kẹyìn méjì ni ìkan wọn máa kó ṣúgbọ́rọ́ èyí ń kéré ọ̀dọ́dọ́ nìkan tí ó jẹ́ ọdọ́ kan ìfẹ́ nìkan ó lè máa jẹ́ ọdọ́ kan ìfẹ́ nìkejì ló dẹ́ pé hadith abẹ́lẹ́ sallallahu alaihi wasallam ti sọ pé màmá àti àkàfọ̀dù pààmì ti sìn yá mọ́tò gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kú ọjọ́ kẹyìn ti ẹ̀ ibé lóòótọ́ nínú àwọn àfáà tí wọ́n aláàjì sí yóò lálàáfíà ṣùgbọ́n nínú àwọn àfáà kò yí pé ìtàdé kìí tó sọ ìtumọ̀ rẹ̀ ó lálàáfíà ẹni bá ti lè kú ọjọ́ kejì ẹ̀ ti dé náà àbí láti ẹ̀rí kó tẹ̀ sáré sí mi káládé sì ló tẹ̀ sí pé bí yàrá tó kú kí nǹkan tó ń bẹ̀rẹ̀ ẹ̀tẹ̀ lásán ni wọ́n ní kí ní kan àkúdà yà ẹ́ ó kú lẹ́kọ̀ọ́ wọ́n rí ní Kaduna ó kún Kaduna wọ́n rí ní fọ̀túnṣkò àbókú lẹ́kọ̀ọ́ wọ́n rí lọ́yọ́ gbogbo lẹ́yìn àwọn àlùjọ̀nú àwọn náà máa ń fi ẹ̀mí àwọn èèyàn ṣeré àlùjọ̀nú ṣèyàpé àwọn àlùjọ̀nú wú wọn máa ṣe bẹ́ẹ̀ láti lè fi ṣe àwọn ọmọ ènìyàn lọ́nà. eléyìí ti tuntun afáwọn tẹ́lẹ̀ rahimahullah nínú tírà rẹ̀ an ó sọ púpọ̀ lórí agbọ́nrin yìí ó sọ bẹ́ẹ̀ nínú mọ̀túnmú fatawa náà ṣùgbọ́n nínú àwọn ọ̀pọ̀ wá ti sọ̀rọ̀ púpọ̀ ìbáṣepọ̀ onímọ̀ ń bẹ láàrin ìyàtọ̀ àlùjọ̀nú àwọn àlùjọ̀nú wọ́n ní kàtá láti kí wọ́n tí ní fọ́ọ̀mù wọn yẹ́lẹ̀ tó ti kú àbẹ́ tí ó ti kú wọ́n á sì gbé àwọ̀ ẹni rìn yẹ́lẹ̀ ó ti kú àti ó ti kú wọ́n ó gbé àwọ̀ rẹ̀ wọ̀ yẹn ni pé wọ́n á yí padà sí àwọ̀ rẹ̀ wọ́n á yí padà sí. ẹnìkan àníyá òun rí babalágbájá tó ti láti di ọdún méjì òun rí níbi kan òun kọ́ lórí ìṣúná pẹ̀lú àkúdá yá ní ẹ̀bá ti lè kú ó ti kú náà nìyẹn mọ̀ máta àlùkò àmẹ́tí ìyá àmẹ́tí fò ní eh, kọfí ọjọ́ mélòó kan sẹ́yìn lọ́nà ìjẹ́gun wọn láwọn kan ní Sheikh Ibrahim Riyad olùyọlára òbí mu àwọn ọmọléèwé àwọn àgbàlagbà ọmọdé wọn lọ kọwọ́ ra àwọn ẹ̀gbọ́n mú pure water wọn lọ kí ń ra wọn ṣàdúrà sí jẹ̀mọ́ gbogbo eléyìí iṣẹ́ àwọn àlùjọ̀nú ni iṣẹ́ àwọn àlùjọ̀nú ni àwọn àlejòónú wọn a máa yíra padà ìgbà míì wọn wá níwà ejò ìgbà míì wọn wá níwà àwọn dábàá míì ìgbà míì wọn wá níwà èèyàn ìgbà míì wọn wá níwà àwọn ẹranko ìgbà míì sì nìyí atẹ́gùn ní òbí máa rìn pẹ̀rẹ̀ pé àjọ̀nú ò ní bọ́dì ní bọ́dì bí ọmọ ènìyàn ṣe ní bọ́dì táwọn àlejò gbogbo kìnnìkan rárá ọmọ ènìyàn lọ́wọ́ bá dábàá ó dá pẹ̀lú jismin wa ruh ó dá wa pẹ̀lú bọ́dì àtẹ̀mí ṣùgbọ́n àwọn nìyí ọlọ́run bá dá wọn ẹ̀mí ni ṣùgbọ́n ẹ̀mí ni kò sí tí wọn ò lè yíra padà sí bá a ṣe wáyé ní ibi nínú wọn alágbèrò alọ́mọta onímọ̀kúmu oníṣìná kékeré ọlọ́run mùnáfíkí ọlọ́run olùṣẹ́bọsọ́lọ́run ọ̀daràn dàgùdà ìdídà àdúgbò rú gbélé bẹ láàrin wọn bẹ́ẹ̀ náà látún ní ẹni eré náà láàrin àwọn àlùjọ̀nú ẹni ọlọ́run tó pòfin ọlọ́run ọba mọ́ ìdídà báwẹ̀ délé ní àjọ ń gbani lọ́kùnrin wọn lóbìnrin wọn ẹ̀rí àwọn obìnrin wọn sọ́ọ̀lì ṣáàtù wọn ẹni eré ni wọn àwọn ọkùnrin wọn sọ́ọ̀lì ṣùn ni wọn ẹni dáadáa wọ́n pọ̀ fún ọmọ ọmọ wọ́n mọ̀ yẹn bàtà wọ́n mọ̀ kírun wákàtí márùn-ún wọ́n mọ̀ gba awẹ́ wọ́n mọ̀ ṣe hajj gbogbo táà ń ṣe nínú ìjọsìn ọlọ́run làbọ̀ làwọn ó làbọ̀ àwọn náà lọ́rùn anájúwa muhammad sallallahu alayhi wa sallam ló fi pèrè lẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ oníwàbù ẹ̀fù ìlà sọ̀kọ̀lẹ́yìn olólọ́wọ́ bá rán òun onírọ́tọ́lọ́wọ́ tó rán òun ó rán òun sí àwọn ìran méjì asọ̀kọ̀lẹ́yìn tọ́mọ́ ti ní sọ́kọ̀lẹ́ onílẹ̀ àlùjọ́nú àti ọmọnìyàn gbogbo ọ̀rọ̀ àlùjọ́nú pátá àti gbogbo ọ̀rọ̀ ọmọnìyàn ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n. tó oníkàlùkù wa tá a bá ti kú ó ti dópin nù àlùkìyàmọ̀ rẹ̀ ti gbé èyí làwọn afá máa ń pè àlùkìyàmọ̀ tó àsọ̀rọ̀ tán ẹlẹ́ẹ̀kejì òun nígbà tí ọlọ́run ó gbé oníkàlùkù wá dìde bá a fẹ́ bá a kọ́ àkójọ kan ẹni gbẹ̀yìn náà kú tàbá ti wá kú tán ọlọ́run wá gbogbo wá dìde àlèkè àmọ́ ẹlẹ́ẹ̀kejì náà nígbà ọmọ ènìyàn bá ti dé wẹ́lò jẹ́mọ́ bílẹ̀ yóò báyìí kí di àgbàgbọ́ àmì ìgbàgbọ́ sí àkọ́kọ́ ni kékeré ni kò ṣeé takò tó àwọn ọjọ́ lẹ́nu ìní ẹlòmíì ti lọ jẹ̀ náà nínú ọ̀sẹ̀ yìí ẹlẹ́mìtì tí bá wọn kí nìyókù lára nínú oṣù yìí ẹlẹ́mìtì bá wọn kí èèyàn ń kú lọ́tún wọn kú lóṣù tó dájú pé ìgbàgbọ́ ìsìláàmù nìkan ló pé ṣùgbọ́n wá ní nígbàgbọ́ nípa ìkìyàmà kó wá láti kùránì ńlẹ̀ kó ló wọ̀ ní nígbàgbọ́ sí kó rí súnà nàbì sallallahu alaihi wasallam ńlẹ̀ kó máa tánpa kó wá gbọ́ nípa Muhammad sallallahu alaihi wasallam kó wá lóhùn ní tẹ̀lé àfi ẹni tí ò bá nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìyáàmà gẹ́gẹ́ bí ìṣesí àwọn tí wọ́n ń pa ọmọ lọ jẹ́mọ́ kò dọ̀wọ́ wa. أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون الصم وما كانوا يبصرون قال لي ريا وتوفر والله وبنيرا توفر في الله وبنيرا توفر محمد صلى الله عليه وسلم توفر بنيرا توفر في الشعنبي والله توفر بكم توفر جوالكم tí wọ́n sì tún gbìyànjú láti máa ṣẹ́rí àwọn èèyàn kúrò lójú ọ̀nà òdodo ọlọ́ni ulaika lam yakunu mu'jizina fil ard ọlọ́láwọ̀ ẹni wọ̀nyí wọ́n yẹn ṣe tó lè já lọ́wọ́ ọba ní tó lè já lọ́wọ́ ọba lágara mu'jiz àjẹsà wọ́n yẹn ṣe tó lè jẹ́ dùbọ̀ wọ́n yẹn ṣe tó lè sọ pé bí àwọn lágbára lórí ọlọ́run lórílẹ̀ wọ́n lè máa hùwà bẹ́ẹ̀ wọ́n lè máa sọ bẹ́ẹ̀ wọ́n lè máa rìn bẹ́ẹ̀ wọ́n lè máa lo ayé bẹ́ẹ̀ aláàánú wọn rí bẹ́ẹ̀ <laughs> bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn gbogbo làwù náà fi samawatu àwọn fẹ̀ àrùn làwù náà fi samawatu wọn àrùn gbogbo tí bẹ́ sọ́nà tí bẹ́ lẹ pàtàkùn fẹ́ tó ní àfọ́nà gbogbo tí bẹ́ sọ́nà àti ilẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala òun ló ní wọ́n khalqan òun ló dá wọn wọ́tẹ̀dìbíyọ̀ òun nìkan náà ló ní kápá láti máa ṣàmójútó gbogbo ẹ̀ ìkúndé àwọn ọmọnìyàn sẹ́nìkan wọn bẹ tí ó wà ní òun ó jọ ọlọ́wọ́n bá lágara yẹn pé òun lágbára jọ ọlọ́wọ́n bá lọ àbóhun lágbára tọ́lọ́ ọlọ́ni ulaika lam yakunu mu'jizina fil ard gbogbo àrà tọ́lọ́wọ́ bàtí wọ́n dá kò sí kan nínú wọn tó lè dá padà. nínú kùránì náà ni wà láàárọ̀ dání ọ̀dọ́ ìlú kò sẹ́ni tó lè dá padà pé tọ́lọ́ba ti fẹ́ sùn kẹ́nìkan wá ní kò ní bẹ́ẹ̀ olówó ló ń tàn ní ogbó ojú lówó ni gbogbo ilé ayé lọ́nà gbére lọ́wọ́ ni lọ́nà bọ́lá wọn bá fẹ́ fi jára gbogbo tọ́lá wọn fi ṣe ìṣẹ́jú àyà ni iná máa àmúrò ìdá arábàṣe ya an yà kúrẹ̀ làwọn kún fàyà kún ṣokùnso tàn láyé yìí tí wà ní dúpọ̀ ìtọ́nà ṣe jẹ́ fìràwọ́ náà nìyẹn bàbá bá láyé ìtàn rẹ̀ bẹ́lẹ̀ ìtàn fìràwọ́ náà ń bẹ́lẹ̀ subhanallah ẹ máa ń sọ pé nínú àwọn ọmọ ènìyàn tó tẹ̀lẹ̀ bó ṣe wù ú tó rìn ní táǹkù táǹkù tàbí lè lòun ti pa lè lè ló ṣẹ́kù yìí fìràwọ́nà jẹ́ kan ó ṣayé ó ṣẹ̀mí ó gbére sípò ọlọ́run ọlọ́ni wa jahadu biha wa istayqanatha anfusuhum zulman wa zura aw uluwan ọlọ́ni fìràwọ́nà òun àtàwọn agbódegbà rẹ̀ wọ́n ń sọ kò sọ́lọ́ wọ́n ní Musa kì í ṣànábì ọlọ́run wọ́n sì mọ̀ lórí ẹ̀mí wọn pé ọlọ́run bẹ́ẹ̀. Musa ànábì ọlọ́run ṣùgbọ́n látara ìfẹ́ jẹgàba lórí àwọn èèyàn wọn ò fẹ́ kí àwọn aráàlú tún ronú kan ọlọ́run míì lẹ́yìn òun ó wá jẹgàba lé wọn lórí ìlànà náà dà òun ló tọ́jú ànábì Musa láti kókó àlè sàlám láti kókó ló ti náwó lé lórí ti wà lábẹ́ gbogbo jíjẹ mú musa ọwọ́ fìràwọn náà ló wà títí títí musa tó fi dàgbà abẹ́ rẹ̀ lọ́lọ́wọ́n bá ti yan musa lánàbí rẹ̀ nígbà tọ́lọ́wọ́ pa fìràwọn náà rún musa yìí náà lọ́lọ́wọ́ bá nínú sábà ní subhanallah jẹ̀mọ́ sẹ́ni kan wá ń bẹ bẹ́ẹ̀ ni kan bá ń sọ yí pé kò síbi tí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ò ní tàkà òfin ọlọ́run ọba òní débi kan ìsìláàmù ọlọ́run òun ó paná rẹ̀ jẹ̀mọ́ yóò dára ẹ̀ láàmú ni bẹ́ẹ̀ ni ẹnì kò sọ bẹ́ẹ̀ tòdẹ́nìkan ẹnìkan ò lè paná ọlọ́run kò lè pa ìmọ́lẹ̀ ọlọ́run ẹnìkan ò lágbára lórí ọlọ́run yòrídú náà lè gbèsè òun ní ọ̀rọ̀ lọ́hìn wọ́lọ́hùn mo ti mọ̀ lórí yìí wẹ̀lẹ́ káríyá àdìkáṣù òun náà ọlọ́run ni wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ òun ọlọ́run bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè ṣe ìmọ́lẹ̀ ọlọ́run ọba ti tàn ó ti pé láàmú ti pé ó ti dé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run yóò ṣe àrẹ̀ṣe fún ìsìláàmù rẹ̀ bí ẹ̀zì àbízi àwòdílé dàlí látara olólùfẹ́ ìsìláàmù mùsùlùmí ọlọ́run àràn lọ́wọ́ kí ìsìláàmù lè gòkè kó lè spread àti látara ìyẹpẹrẹ ẹni tó fẹ́ yẹpẹrẹ ìsìláàmù ó fẹ́ yẹpẹrẹ rẹ̀ ọlọ́run sì jẹ́ kí ìsìláàmù lókè àwọn olùkọ́ ń bẹ tó wípé ọ̀tá ìsìláàmù ló mú ìsìláàmù lọ ọ̀tá ìsìláàmù ni ó mú lọ kótó dé lùwà kótó mọ́tò láìláì lára lùwà ti fẹ́ lọ ẹ̀rá lu ẹ̀gbọ́n mi yé é paripa tẹ́ǹtì náà ní ẹ máa ń fi hàn àwọn kan wọn máa ní kéde kan mùsùlùmí làwọn ìsìláàmù kan lè sí o ẹ àgbọn wọn ọtara ń tàn á mọ wọn ẹ mọ wọn ṣé àti mọ wọn dáadáa nìyí àwọn mùsùlùmí yẹn wọn dáwọn lóhùn ẹ gbọ́dọ̀ gbà fún wọn o wọn ló mú lọbẹ nígbà tó ti fi hàn wọn tán àárẹ̀ ló ń tó ní à ah, ìsìláàmù yẹn jẹ ká lọ wádìí ẹ ìwọ lọ wádìí ìsìláàmù ní kìsì ìlú ìgbà ìsìláàmù ẹwọ gaba anabi wa muhammad sallallahu alaihi wa yóò ayélu àdàdé lọ́wọ́ bí ẹ̀fà àtẹ̀jù nígbà míì ọlọ́run ọba máa ń lo kèfèrí láti lè gbé ìsìlámù ga tó ẹnìkan ò tó tí ó sọ wípé òun lágbára kan òun ní kápá kan òun ní nǹkan kan tó ń fi lè dẹ́rù bọ́ lọ́hùn ọlọ́run kò sí táwọn èèyàn kan bá gbéra wọn bẹ́ẹ̀ àwọn gbọ́dọ̀ rí wọn bẹ́ẹ̀ wọn ò tó nǹkan kan lọ́dọ̀ lọ Namrud láti wà nábì wa Ibrahim alayhi salatu wa salam ọba ńlá ni ẹkùn ọba ni ẹgbọ́n lọ́n ṣe mú síkún síkún lọ́lọ́wọ́n bá mi òun náà gbére síkú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí bá ń gbére síkú ọlọ́run tó ń sọ pé kò sọ lọ́wọ́n bá Allah jẹ̀mọ́ bọ́lọ́wọ́n bá mú síkún náà síkún náà jẹ̀mọ́ eléyìí ọlọ́run sọ fún wa láàrin ìpín أولئك لم يكونوا معجزين في الأرض ọlọ́run ni oníkálùkù wọn wọn ò ní kápá láti jẹ́ ọlọ́run ọba lágara kan lágbára àwọn lágbára lórí ọlọ́run lórí ilẹ̀ táwọn bẹ yìí lórí ilẹ̀ gangan tí wọ́n bẹ gangan sáti ní gbogbo ẹ̀ wọ́n máa lò lórí ẹ̀ káwọn ti wọ́n sọ lálẹ́ ìyá náà ẹ̀kọ́ lórí ilẹ̀ ó lè pe àwọn agbá ó lè pe kíní kan ó lè wowó ó lè wá kíní kan ó lè lọ kójú gbogbo tó bá fẹ́ wá pátápátá lọ wájọ. ọlọ́run ni lórí ilẹ̀ tó wà náà ni ó lágbára kankan kankan kò sí. وما كان لهم من دون الله من أولياء فلا يضغط وجه القيامة كتوى نفسي فوق min awuliya òun náà ni àwọn alámàṣe àwọn olùgbàlà àwọn afinilẹ́yìn ọlọ́run ní kò sí fún wọn bó ṣe wulẹ̀ fún wọn tí ó gbà wọ́n lẹ̀ níbi ìyọ ọlọ́run tí ó tì wọ́n lẹ́yìn tí wọ́n fìdí ẹni àlùjáná tó fìdí ẹni ìkẹ́ ọlọ́run ní kò sí. yóò dán àákúnlẹ́hùn mọ́lẹ̀ àzáàbẹ̀ ọlọ́run ní kàkà tí wọ́n rí aláràn sí àlékún àdèpèlé ìyà ìwọ̀n náà bó ti pàdé wọn tí wọ́n dẹjọ́ lùkì ìyá nù torí pé wọ́n balẹ̀ jẹ́ wọ́n balẹ̀ olúwa jẹ́ àmì ọlọ́run lórílẹ̀ wọ́n yí padà wọ́n pe ọlọ́run ọba nírọ́ wọ́n pe ànábì rẹ̀ nírọ́ wọ́n kọ̀ ìsìláàmù wọ́n kò fún ọlọ́run. ما كانوا يفتتعون الصبر وما كانوا يبصرون ولا لما كانوا يفتتعون الصبر ولا لما ينبت بلا يكسفون كيف كان الصبر إقبارا في ماشي للمفاني ولا يكسفون إقبارا في ماشي للمفاني هذه سماع منتفع الذي أقام أبو جعفر الطبري رحمه الله شديد كتب وراء الصحابة سماع منتفع جماعة ìgbọ́ ìkí ẹ̀ máa gbọ́ nǹkan kó sì máa fi ṣàǹfààní ọ̀nà ní kò sọ fún wọn kò sí ìgbọ́nà tó wúlò fún wọn wọ́n létí bẹ́ẹ̀ wọ́n sì nígbọ́nà ṣùgbọ́n ìgbọ́nà tó ṣe wọ́n láǹfààní ọlọ́run kò sùn máa káànù lè tẹ̀sí ìrúnà sámà jẹ̀mọ́ nínú tí a máa ń gbọ́ tí máa ń ṣìyàn láǹfààní nọ́mbà wọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó ẹni tọ́rọ̀ ọlọ́run ọba tó wá ṣe láǹfààní kí ni ó ti ṣe láǹfààní tó kò sí fún wọn sàmà ọ̀hún ìṣàfihì kò sí bẹ́ẹ̀ dẹ̀ ni bákan náà wà máa káànù ìbùsùrù wà máa káànù ìbùsùrù ọlọ́run bákan náà wọn ò tún ní kò sí ìrìnà fún wọn ẹ̀rí ìrìnà

ọlọ́ni محمد sallallahu alayhi wa sallam fàdákì fa inna zikra tanfa'u lil mu'minin ọlọ́ni wa muhammad وسلم ما شكله ما máa ما kìlọ̀ ما ṣe rántí máa pè wọ́n máa ta wọ́n jí gbogbo ẹni bá jẹ́ mọ́mí ní òdodo yóò mọ̀ ṣàǹfààní látara rẹ̀ amákèkèrè ẹni ọlọ́run ti lé ọkàn rẹ̀ pa ẹni ọlọ́run ti fi èdè dídí etí rẹ̀ ẹni ọlọ́run ti fi gìṣáwà ìṣújú tó ti fi bolójú ó ń tọ̀ ń jẹ̀mọ́ àti ríran ni àti gbọ́ran ni kò ní ṣàǹfààní kù bí ṣe ó lè kó mọ̀ ọlọ́run kò ní ṣàǹfààní kù ṣùgbọ́n ọlọ́run tó bá ń gbọ́rọ̀ ọlọ́run tó ń ṣàǹfààní fún ọ òrèlè ìdẹ̀pẹ̀ nínú àmì orí fún mùsùlùmí òyìn pítọ̀ bọ́nà bá ṣe ilẹ̀ ìtura pítọ̀ a máa lọ gbọ́rọ̀ ọlọ́run a sì máa mú lò wàláì orí lánìí orí lánìí anábíwá muhammad sallallahu alayhi wa sallam òní mọ̀ sọ́nàkà tariqa yaltamisu fihi ilma سهل الله له به طريقا إلى الجنة ولذلك يعني tó bá gbìyànjú kékeré ni ó pọ̀ ni inú ilé rẹ̀ ló ti gbìyànjú yìí ni ó jáde lọ gbìyànjú yìí ni owó ló fi ṣètò gbìyànjú ni tíra ni ìwé ni jẹ̀mọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú láti lékún nímọ̀ ìmọ̀ láti nímọ̀ ọlọ́run ó ní ọlọ́run ọba yóò wá ṣe rọrùn fún látara tó ṣe yìí ọ̀nà àti ìrìn ìdálùjẹ́nà yìí ni pé iṣẹ́ àlùjẹ́nà ọlọ́run ṣe rọrùn fún ìdẹ̀sùn gbogbo bí tí ẹ̀jú máa ń ṣorí ire lọ́lọ́run máa ti fi a máa ń sọ ọ̀tún yóò lọ wọ́n sọ lọ́sùn yóò lọ wọ́n sọ lálẹ́ yóò lọ wọ́n sọ láàárọ̀ yóò lọ ọkùnrin ní obìnrin ní ara wọn bí ní aréwèrè ní ìmáàmù ní jàmáà ní tí mo wá mọ̀ ní sọ́dọ̀ lọ. ṣùgbọ́n àwọn kẹfẹ́ yìí ìgbọ́ràn sí fún wọn tó lè ṣe wọ́n láǹfààní tó bá rí bẹ́ẹ̀ ìgbọ́ràn wọn ò ní máa gbọ́n tó ṣe wọ́n láǹfààní bẹ́ẹ̀ sì ni ìrìnà tó lè ṣe wọ́n láǹfààní ò sí gọ́rẹ́rí tí ó ṣe wọ́n láǹfààní eléyìí ò rí sí eléyìí tó náà bá ṣọ́lá táà bá sì gbàgbé náà Al-Qur'an Karim wọn lọ́nà khatama Allahu ala qulubihim wa ala sam'ihim وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم ولن يريه كفري ختم ذكر ختم ونسام سيل برسل خاتم أتي خاتم أي خاتم رينج أي جون هكذا سامبل ما نزل أي جون رينج ده ما wọ́n mú ẹ́yìn wọ́n wá fi síbi ink ibi ink wọ́n máa fi síbi wọ́n ti kọ́ lẹ́tà tán àwọn ẹ̀rí wọ́n wá gbélé ìsàlẹ̀ lẹ́tà wọn wọ́n máa fi rí báyìí àbí nígbà míì ẹlẹ́yìn máa ń ní sọ̀sọ̀rọ̀sọ lórí báyìí máa ń ní ànábì sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu rasulullah ló ń bẹ níbi títí ẹ̀ ọ̀rẹ́ rí ayọ́ àti ìtàn lò ní jẹ́ ọ̀nà ṣùgbọ́n nísìnyí stamp ti wà àbí lẹ́yìn stamp atọ́nikiri seal seal náà tó wà wọ́n tún ju stamp lọ ìjọba ní máa ń fún yàn stamp ní síìlì tọ́ ẹ wá rí ìtọ́nà sọ yìí síìlì náà ni ṣùgbọ́n lọ́nà bàbá dẹni ọlọ́run látara ẹ̀ náà ni bàbá ń wáyọ̀ ní ọlọ́run ibi ti rí náà báwa bá ń fẹ́ ìkẹ́ ọlọ́run tí ó mọ́ lọ láíláí tí ó bá wa dúró kalẹ̀ dáàtì mọ̀lẹ́nà nù tá a bá fẹ́ kí àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run fọ́lọ́run kó lò wọ́n nínú iṣẹ́ fún wa tí ó mọ̀ dáàbòbò wa tí ó mọ̀ darí wa síbi tó dáa dáàtì rí ìlú anájú wa muhammad sallallahu alaihi wa sallam fi ni mọ̀ṣámà qawmun fi ibẹ̀ ìtìní ìbòye tìlá kó láwọn kan nínú àwọn mùsùlùmí wọn ò ní kóra jọ nínú kan nínú àwọn ilé ọlọ́run mùsùlùmí ò ní máa bẹ nínú kan ní ọlọ́run yatluna kitab Allah tó rẹ pé tó mú kóra dórí ní ọlọ́run yálà ọkùnrin àbóbìnrin láti máa kásìrò ọlọ́run ó ń kà á ara fi sára fi wa yatadarasunahu bainahum àbí tó mú wọn kóra dúró nínú ọlọ́run òun ní pẹ́tọ̀ àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run kí lọ́lọ́run àdìsọ̀lọ́lá ọ̀tọ́lá ní wọn ní máa bẹ́lẹ̀ ọlọ́run fún kan nínú àwọn àníyàn yìí ilẹ̀ nẹ́zẹ̀lẹ̀tì àléyé àsẹ̀kìnà sẹ̀kìnà ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run yóò sọ̀kalẹ̀ lé wọn lórí ìfọ̀kànbalẹ̀ wọ́n pè sẹ̀kìnà nù kọ́kẹ́ ẹni kó balẹ̀ tọ̀mọ̀ àníyàn náà tó kòló kọ́kàn tútù kó mọ̀ mọ́ gbóná hílà hílo kó mọ̀ bẹ̀ lórí ọkàn wàhásù yá ti ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run tó dáàbò wọn ráàmà ọlọ́run jẹ̀mọ́ ráàmà ọlọ́run ọlọ́mọ ènìyàn níláyé níta fẹ́ náà nù níta ń wá láyé nìyẹn gbogbo ẹlẹ́wọ̀n bá ti lè kẹ́ láyé yóò kẹ́ láyé kìlá nù tó kẹ́ látara ilé yìí ọlọ́run kẹ́ láyé wàhálà àwọn wọ́n máa bá wọn wọlé wọ́n bá wọn jáde ẹ́ tí wọ́n bá fẹ́ ṣe kí ó da àwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa rán wọn létí wọ́n máa ta wọ́n jí tí wọ́n bá sì jẹ́ gbàgbé tó da àwọn mọ̀lẹ́kọ̀ọ́ ọlọ́run wọ́n máa pè wọ́n sí wọ́n á tẹ̀rí wọ́n á dáàbò bò wọ́n wọ́n á gáìdì wọn síbi tó da wọ́n á gáìdì wọn kúrò níbi tí ó tún wọ́n ṣe wọn nínú ọlọ́run mọ aráńtí wọn nígbà gbogbo ọba tí kì í gbàgbé lọ́lọ́run tó túmọ̀ sí àwọn ẹni wọ̀nyí wọ́n tún jẹ́ nínú àwọn tó típò wọn tún ga lọ́dọ̀ ọlọ́run látara kiri ìmọ̀ ká ọ̀rọ̀ ọlọ́run àbí ìmọ̀ gbọ́rọ̀ ọlọ́run ìlà etílẹ̀ kí ẹ máa gbọ́rọ̀ ọlọ́run nígbà gbogbo àti ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ṣàǹfààní fúnra ẹni ìmúlò àwọn kan wọ̀nyí ọlọ́run ti dùn àwọn tètè rí ọlọ́run ti dùn wọn tó mọ̀jẹ̀ kó ju ọlójú tó bá rí kèfèrí mi àbí tó bá rẹ́ nìkan tó ń fagídí ṣe tó ń fọnu ṣe tó kò ṣàfẹ́ gbọ́ ni kò ṣàfẹ́ kò níkan wọ́n darẹ̀ láàmú títí ọlọ́run tó ṣí ọkàn tiẹ̀ kalẹ̀ ó dí ọkàn ẹlòmíì pa ọkàn ẹlòmíì ó sílẹ̀ ọ̀ ẹ lọ wo ló ń gbọ́ kódà yẹn lẹ́lẹ́bí tó pèrè mùsùlùmí ẹgbẹ́ bí àfà nù ẹlẹ́wọ̀n tó ń sọ náà kóra wò kóra súnà nǹkan súnà kiri mo nìfẹ́ kóra nìfẹ́ òun náà kọ́ ẹ ẹ̀wọ́n tó bá ti sí ìlú nǹkan pa kílọ̀bù wọ́n dàgbẹ́ bí òrùka ni tábàtì tó ibi tá tábàtì tó òrùka bá ti dé bí kò lè lọ́mọ́ nítorí pẹ̀lú òrùka nìyí ó ti dé tó ti sílẹ̀ ọkàn rẹ̀ pa kò sí tó lè wọ̀ nínú tó dáa kò lè sí dáadáa kan tó tààrọ̀ tó ń jáde nínú ẹ̀sìn kò sí bí dáadáa oṣù lè wọlé dáadáa náà lè jáde àdọ́lọ́hùn kọ́nà kó mọ̀ ṣètò wa bẹ́ẹ̀. أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون ọlọ́ni ẹ̀ráwọn yẹ̀bẹ́ àwọn dandan káfìrú àǹfùsàhùn àwọn dandan tó máa ní ìyẹn ṣòfò ẹ̀mí ìyẹn ṣòfò ara àwọn èèyàn wọ̀nyí dandan ni wọ́n ṣòfò ara wọn wọ́n fara wọn ṣòfò wọ́n ṣòfò ayé wọ́n ṣòfò àlìkìyàmà àwọn dandan ni o látara kí ni wọn ò gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní gbígbọ́ ṣàǹfààní wọ́n ń gbọ́ ní gbígbọ́ fi ṣe yẹ̀yẹ́ wọn wá ìmọ̀ ọlọ́run níwà mímọ̀ kíyàn fi mọ̀ náà rárá wọn wà ní mímọ̀ kan fi tàbùkù sọ́lọ́run kan fi yẹ̀yẹ́ ọlọ́run kan fi parọ́ mọ́ sí n ti máa ń yọ ọ̀yàn kúrò nínú òkò òkú ayé àtòkù ọ̀run nínú sọ́ọ́tà àfẹ́rẹ́ الإمام ní كثير رحمه الله وبوا في الإمام محمد بن إدريس الشافعي أبو عبد الله رحمه الله وني ó ní láwùmọ̀ الله حجة على خلقه إلا هذه السورة وتفكه ولما يقول الله بقى الله سبحانه وتعالى تكو بصك على الربوب يوم نيام إريكا كما تدوبي دون صك على كذو سورة العصر لا لكفتهم أتوى من نيام فما نيام لترى لكورو kó bọ́ sínú kíni inú oríire kó bọ́ sínú èrè yẹni pé bọ́lá wọn bá sọ kùránì kalẹ̀ ju sátìlù ásìlì lọ àá ìyá àtàdé ẹ̀wà jẹ́nà kí ló fà á torí pé òpó mẹ́rin ní máa mú ìyàn wà lù jẹ́nà òpó mẹ́rin ẹ̀ ní ọ̀hún ọlọ́run bá tọ́ka wọn nínú sátìlù ásìlì ọlọ́run wà láàásì ọlọ́run wọn fà kó ásìlì búra ìnàlẹ̀ ìnsáná láti yẹn kó sírin gbogbo ọmọnìyàn lọ́kùnrin lóbìnrin ní bàbá ní màmá ní dúdú ní funfun ní pupa láàfin kùsìrín láàfin kùsìrín jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá mọ̀ tó dáadáa sàn-sàn yóò mọ̀ pé àwọn kan tọ́lọ́wọ́n bá fi tó fi kan tọ́ ọ̀rọ̀ yìí lánàá sóra yìí kékeré kọ́ àwọn tàwùkìdá alákọ̀ọ́kọ́ Wa le áfírí wá òye ọlọ́run fi kàn pọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí alifilamu aliafiri ọlọ́run fi kàn pamọ́ ní orí mélòó orí méjì ẹlẹ́kẹta iná ọlọ́run fi kàn pamọ́ orí mélòó láti láàlásán tó dádúró ní ọlọ́run fi kàn pamọ́ wàlàáfíìrì iná ní ìsáná láti yíkú nǹkan mẹ́rin ọlọ́run fi kàn pọ́ ọ̀rọ̀ yìí torí oore lọ́lọ́run fẹ́ pè wá sí in tí ó mú wa kúrò nínú fara ṣe kó ṣe kó fi gbogbo gbogbo ẹ̀ ní ẹ̀kọ́ fi ṣe sílẹ̀sílẹ̀ kó tó máa ṣùkọ̀ ẹ́ kó tó máa dèrè ìbáǹkì ló fóònù kó wá dálé kìámà kíyàn tó wá ṣòfò in tí mú yàn kúrò bẹ́ẹ̀ tí yàn fi ní òfò nǹkan mẹ́rin ọlọ́ni gbogbo mẹ́rin àfàwọn tí wọ́n gbà lódodo sadaqullaha wa rasulahu wa aqarru bihima ayada al-imam abu jafar at-tabari rahimahullah ṣe mọ́ wa al-iman sadaqullah wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ lódodo wọ́n wá tó fi rinlẹ̀ lórí ọkàn wọn lórí ìṣe wọn lórí ìjọsìn wọn látara dúkìá wọn ó tó fi rinlẹ̀ ìlà ilaha illallah muhammadu rasulullah nǹkan alákọ̀ọ́kọ́ tí máa ń múyàn kúrò nínú òfòdò al-imanu billah ẹlẹ́ẹ̀kejì wà á mi ló sọ lè ṣá wọn wá ń ṣiṣẹ́ ẹ̀sìn dáadáa tẹ́sí pé wọ́n tí wọ́n ṣe aburú tẹ́sí ní kí wọ́n jìnà sí wọ́n jìnà sí wọ́n tàwọn tọ́wọ́ bèèrè ṣáàkì lẹ́yìn náà ìmánì tí wọ́n ní iṣẹ́ ẹni tí wọ́n ń ṣe àwọn náà máa ń pe àwọn èèyàn sí ọ̀nà orí tọ́nà fi mọ̀ wọ́n wọn àjẹ́ kó mọ lórí ara wọn nìkan wọ́n tún fọ́n án ká wọ́n ń pẹ̀lú tó súnmọ́ wọn àti tó jìnà sí wọn sí wátàwá sọ́wọ́ lè sọ́dọ̀ wọ́n tún wá fi sùúrù báyìí máa ń ní ara wọn lò wọ́n fi sùúrù bá ṣe eré tí wọ́n ṣe lò wọ́n ti ṣe sùúrù lórí ìmọ̀ pé àwọn èèyàn fi jẹ́mọ́ nǹkan mẹ́rin yìí ní máa mú yàn kúrò nínú òfò ayé àtòfò àlàyé náà ẹ wá rí àwọn ìfèrí àwọn mùnáfìkì nǹkan mẹ́rin yìí ọ̀hún ni àdàdún alìmáàdà wọ́n sọ ìmáà nínú wàá tọ́lú asọ́lẹ̀ ṣáàtì iṣẹ́ olóore wọ́n fi ráre torí bí yóò bá ní ìmánì bí yóò bá ní ìmánì jama kò bí yóò bá ti ní ìmánì kò lè mọ iṣẹ́ olóore ìmánì là àkọ́kọ́ máa ń mọ̀ ká tó ṣiṣẹ́ olóore bá a bá sì jẹ́kọ́ lọ́n kó gba iṣẹ́ olóore ẹni ìmánì làwọn náà gbọ́kọ́ jẹ́ kó jókòó sórí ọkàn wa náà sọ wọn kan bẹ̀rẹ̀ nìyí àwọn èèyàn wọ̀nyí wọn ò ní lọ́rọ̀ bá fi ní أولئك الذين خسروا أنفسهم ولا ẹ̀rọ àwọn ẹ̀bẹ́ wọ́n ti ṣòfò ẹ̀mí ara wọn o wọ́n dọ́là ánìwọ̀n máa kẹ́lú yẹ fútarú gbogbo àwọn ẹ̀rọ tí wọ́n ń pa tọ́rọ bí ayọ́ náà máa pa nìyí ó lè jẹ́ sábà bí dáadáa fún wọn láti kìyàmà àbíláyé wọn náà ní irọ́ kò sóore kan tó wọ̀ ẹ̀gbẹ́ لا جرم أنهم في الآخرة هم الأخسرون الله أكبر الله لا جرم الله نكسكي مجبه كسكي مجبه لا شك فيه ولا ريب فيه الله نكسكي مجبه أنهم في الآخرة وتشوفوا ليه ثم تمدى القيامة هم الأخسرون àwọn ni wọ́n tún wá ṣòfò jù jẹ́mọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa ó ní afárá ayétún alimọ́fúlẹ̀s ó ní ìdí ẹ̀mọ́ alimọ́fúlẹ̀s tí ẹ̀mọ́ náà pẹ̀ mọ́fúlẹ̀s a máa ní mọ́fúlẹ̀s òun lẹ́ni tó ti wà nínú bankruptcy yẹn wípé ó ṣòwò ó fi ọrọ̀ ṣòwò àti ojú owó àti èrè kò sí fún àwọn arábìnrin ní afárá ẹ̀tún alimọ́fúlẹ̀ ǹjẹ́ ẹ̀mọ́ mọ́fúlẹ̀ àwọn tàbí ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ oníkéni wọ́n ni mọ́ládínárò làwọn wàládínárò ó lẹ́jẹ́ pé kò lówó ó sì ṣe kò sí lówó kìí ṣọ̀lẹ ó ṣe òtún lówó alábìyà ẹni ẹ̀kọ́ náà pẹ̀lú mọ́fúlẹ́sì òun àlè mọ́fúlẹ́sì ó ní mọ́fúlẹ́sì kò lè tó dá sí sótọ̀ ó wá pẹ̀lú iṣẹ́ orí lálùkì àmọ́ iṣẹ́ orí ó kírun ó gbáwẹ̀ ó yọ zaka ó ṣe gbẹ́ ó ṣàwọn oníṣẹ́ olóore ṣùgbọ́n ibi tí iṣẹ́ orí rẹ̀ bó ṣe ga tó bó ṣe pọ̀ sí àwọn èèyàn kan wọ́n ń lójú lẹ́yọ kọ̀ọ̀kan láti máa béèrè ẹ̀tọ́ wọn jàǹbá tó ṣe fún wọn. ànágbélé ọ̀nà fàhárà eléyìí dé ó parọ́ mọ́ mi ó ní mo ṣe dìná ó ní mo ṣàgbèrè bẹ́ẹ̀ sì ni mo ṣàgbèrè. ẹni tí yàn parọ́ mọ́ láyé tó bá dá kìyàmà wọn ní kó náà parọ́ padà. <laughs> bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ olóore tí yẹn ṣe ni wọ́n mú nínú ẹ̀ nínú ìsàn lẹ́sàn. wàkọ́tàlá hàdà ẹlẹ́mí ò tún dé à ó mọ̀ pa mí òun ló pa mí o òun ló pa wọn náà ó tún mú nínú iṣẹ́ orí rẹ̀ ó tún fi sẹ́ni lẹ́sàn. wàṣátàmá hàdà òwòlè gbogbo àwọn èèyàn tó ṣe pátápátá tó wù wá dùn pẹ̀lú oníkàlùkù máa gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí iṣẹ́ olóore ẹ̀ yóò wà tán lẹ̀ tó bá tún wá tán lẹ̀ àwọn èèyàn níṣẹ́ aláìmọ́ máa wá láwọn tí ẹ̀tọ́ wọn bẹ lọ́rùn rẹ̀ wọ́n tún máa bẹ̀rẹ̀ kí ló kù kò síṣẹ́ olóore kankan tí wọ́n mú nínú ẹrù rẹ̀ mọ́ wọ́n mọ̀ wá mú àwọn ẹ̀ṣẹ̀ tàwọn yẹn wọ́n mọ̀ fi sí lọ́rùn ó pè mí náà ó pààrọ̀ náà ó yá nínú iṣẹ́ ibi eré ẹ̀fíṣẹ́ lọ́rùn subhanallah arábìnrin ẹni yẹn gangan òun náà ni ẹni òfò ìjẹ́sùkú jẹ̀má nǹkan mẹ́ta lè gbọ́dọ̀ jìnnà sí láàrin alákọ̀ọ́kọ́ ń gbọ́dọ̀ ṣe bọ́ sọ́lọ̀ a gbọ́dọ̀ ṣe kàn pọ̀pọ̀ mọ́ lọ́wọ́ a gbọ́dọ̀ takú ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ takú ànábì ọlọ́run muhammad sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ takú sunna rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá ìsìláàmù wa ẹ kájẹ́ ìsìláàmù tọkàn ahán àti toríkèéríkèé ara ká má ṣe ní ìsìláàmù àwọn mùnáfìkì ìsìláàmù ẹnu lásán tí ò dórí ọkàn ẹlẹ́ẹ̀kẹta tọ bí ìsìláàmù bá ìsìláàmù bá jẹ́ ìsìláàmù tọkàn tó jẹ́ tàhán tó jẹ́ toríkèéríkèé ara náà ní gẹ̀mọ́ gbogbo àwọn èèyàn tí ẹ̀sọ́ wọn kan àbí kejì bá ń bẹ lọ́rùn wa ká máa dá padà fún wọn láyé torí pé ọjọ́ náà ọjọ́ ńlá ni ọjọ́ ńlá ni ilé ìjẹ́ ẹ̀kọ́ ọlọ́run wa nílẹ̀ náà ọlọ́run ló ń bẹ nínú àwọn ènìyàn mọ̀yá àbúrò lọ́họ́ aláhàrìfín aláhàrìfín àwọn a máa ọlọ́run lórí kíni ara fi kàn tí ìjùmọ̀ rẹ̀ òní pé àwọn ẹni wọ̀nyí kí n táwọn fẹ́ kọ́lọ́run ṣe nìkan làwọn fi ń sin náà wọ́n fẹ́ kọ́lọ́run kó fáwọn lówó wọ́n máa ń lówó lọ́wọ́ owó sí náà wọ́n fẹ́ kọ́lọ́run kó fáwọn nílé wọ́n máa ń nílé kọ́ owó sí náà wọ́n fẹ́ kọ́lọ́run kó fáwọn nílé kàbálẹ̀ máa ń rí owó sí náà wọ́n béèrè owó wọ́n béèrè ọmọ gbogbo tó máa fi ń dé tó máa ti ń rí wọ́n sùn yàn náà àlàáfíà wọn lọ ní wáyé dá ìtumọ̀ àná wọn lọ ní tó wọn náà bá fún wọn wáyé dá àsáábà fún káyọrọ bí orí bá kàn wọn ìtumọ̀ àná bìyì inú wa dùn sí àádáfẹ́ nìyí ṣùgbọ́n táàbùrú kan bá kọlu wọn tí n tí wọn fẹ́ kan bá dé bá wọn ìǹkọ́lọ̀ aláwọ̀ wájú yìí. a bá ṣẹ́rí padà ọ̀nà ìsìláàmù ní yóò bá ṣẹ́rí kúrò ní mọ̀lọ́bá yìí wọ́n ní ọ̀láìka káfìrú àdúnyà wà láàkàrà wọ́n náà wẹ́n wọ̀n yìí wọ́n ṣòfò ayé àtàlùfìyàmù dáríkà wà ní kòsòrò ọ̀dọ̀ mọ̀bí yẹ gẹ́gẹ́ náà tó ní òkú jẹ́ máa fọ́nà kó ṣàánú wọn bẹ́ẹ̀ إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون لأن الله بات الجوي أو ará náà àwọn ẹni òfò nìkan nínú wọn àtàwọn àti gbogbo mọ̀lẹ́bí wa lẹ́yìn tó lọ́n ti túwé wọn ní tí wọ́n ṣe ní tí wọ́n wò níwà ní tí wọ́n ṣe láyé tán fi lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ò fi ààbò sí bá wọn lò déédéé náà ni tọ́ ọlọ́run tó wá sọ àwọn onígbàgbọ́ òdodo àwọn ilé àlùjànnà àwọn àyù ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn ẹni rí إن الذين آمنوا وعملوا الصالحات قال لي أريا وسوى الذين صدقوا الله وصدقوا رسوله وأقروا بذلك àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bá gbọ́ lódodo pọ̀ kan ní kò bí mọ ẹnì kan bí kò lórogún kò lọ́ba kan tí wọ́n sì gbà náà bí wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n gbàgbọ́ ẹgẹ́ bí ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run sí gbogbo ẹ̀dá wọ́n ti gbàgbọ́ lọ́wọ́ ọba fi rán alukurani àti sunna wọ́n nígbàgbọ́ sí i wà á nínú sọ́ọ̀nì ṣáá bákan náà àwọn ẹni mi wọ́n á máa ṣiṣẹ́ ẹ̀sìn wọ́n á máa tẹ̀lé mánì wọn wọ́n á máa kírun wọ́n á máa gbàwẹ̀ wọ́n á máa yan zàká wọ́n á máa tẹ̀lé òfin ọlọ́run halali ọlọ́run halali ni haramu ọlọ́run haramu ni ẹ̀tọ́ tọ́lọ́run ọba fẹ́ fún wọn ẹ̀tọ́ ni èèwọ̀ lọ́lọ́wọ́n ọba tí ò fẹ́ fún wọn èèwọ̀ náà ní lọ́dọ̀ sí wọn náà wà á kò bá tú ila rabbihim wà á kò bá tú àwọn sọ́lá àwọn sọ̀hábà nígbà tí wọ́n tú àgbàtú ìtumọ̀ rẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ bí ìtumọ̀ tí wọ́n tú náà ní gbogbo ṣe pọ̀ tó náà nìyí ó forí sọ yọ kan alákọ̀ọ́kọ́ wà á kò bá tú wà á náà bú ila rabbihim ìní pé wọ́n ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba wọn wọ́n tọrọ tútù bá al-inaba òṣèta ọba wọ́n wá tútù bá lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́tà ọ̀ṣàrú àwọn ẹni wọ̀nyí wọ́n fi ìbẹ̀rù bójú tọlọ́run inú ọlọ́run tí wọ́n ní wọ́n fi ń bọ́ lọ́wọ́ bá lò wọ́n fi ń sin náà ìbẹ̀rù bójú ẹlẹ́ẹ̀kẹta wàtàwádọ̀rù wọ́n tẹríba fófin ọlọ́run ṣùgbọ́n tọ́lá máa ń sọ ibi wa ákúbà tún ìlà rọ́bìhìn wàtàwádọ̀rù ìlà ámùrì rọ́bìhìn òfin ọlọ́run àṣẹ ọlọ́run wọ́n ní rẹ̀spẹ̀tì fún wọn ò tó ní ntáyé ń sọ kán gbòfin ọlọ́run dànù àáfàá tó ń kà fún wọn tó ń wí fún wọn wọn tó ní pé kò tó wọn lọ́jọ́ orí kán gbàdánù wọn ò sì torí pé tọ̀yìn tó ń sọ fún wọn ó tako àṣàlú wọn kán wá gbọ́ òfin ọlọ́dàánù lè ta amẹ́ríkà kiri látara àṣà ti ṣe ẹlòmí àtakòfin ọlọ́run jama bákan náà nínú ẹgbàá wa wàtúmọ̀ àánú ìlà rọ̀pẹ̀hìn wọ́n ní fọkànbalẹ̀ lórí òfin ọlọ́run sáà lọ́nà bá ní ká ṣe dáadáa ni lọ́nà bá ní ká jìnà sí dáadáa ni alimami abu جعفر akpọmọdé ṣẹlẹwọlọ wà ní gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí alìnàbà ni àti kòṣòwò ni tàwádọ́wò ni gbogbo ẹ̀ pátá nǹkan kan náà ọ̀nà sọ rẹ̀ pé ìyẹn tí a rí nínú táàdì mú nínú túmọ̀ nínú ayé ìwọ náà ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí gangan àwọn náà ní ashabul janna àwọn ẹni tí ó wà àlùjànnà ọlọ́run ashabul janna àwọn ẹni àlùjànnà hum fiha khalidun wọ́n mọ bẹ́ẹ̀ lọ bila nihaya láì nígbà tí wọ́n kúrò mẹ́ àbẹ̀nàbà Allah subhanahu wa ta'ala wọn kò ṣe oníkàlùkù wa kó kàwá fún àwọn ará alẹ́ àlùjànnà ẹ́ kò sórí ilẹ̀ fún ni bá bá payé kọ̀rọ̀ jọ ta kọ́lé mọ́lé ta ra lẹ̀ mọ́lé ta gun ọkọ̀ bọ̀bọ̀ ni ta ní dúkìá láyé àṣẹyìnwá àṣẹyìnbọ̀ àwọn adẹ̀rẹ̀ iná jẹ́mọ́ kí láǹfààní adùn ayé ìlàṣín fún díẹ̀ àsìkò díẹ̀ ṣùgbọ́n ìgbádùn alìkìyàmà gbére ni tọ̀ káma wálé alìkìyàmà sálẹ̀dá àlìjẹ́ni àlìjẹ́nà kò túmọ̀ sí pé adùn ayé gùn lè tẹ̀wá lọ́wọ́ ìyá kọ́tọ́ ọlọ́run kò túmọ̀ sí pé ọlọ́run ọba ó kẹ̀ láyé kò túmọ̀ sí pé lórí ọ̀nà ọlọ́run kò túmọ̀ sí pé lórí fọkànmọ́ láyé tóbi tó àwa ń ṣe tọ́lọ́run ẹ́ á rí ọ̀nà ọlọ́run á rí ṣe ọlọ́run láyé bákan tó bá dára sí àmọ́ náà nìyá sì jẹ́ dàrú jẹ́nà abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala fọlọ́kù ṣàlékún ìmọ̀ nìkan insha Allah àtúmọ̀ tẹ̀síwájú ní ọ̀la èsì àgbọ̀ yìí kọ́lọ́n kí ó fi ṣe àrítutu ojú fóníkàlùkù wa kó fi tutù ọkàn wa kó fi lékún ìmọ̀ nìwa وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته